Ògo fọlọ́run tí kò gbọ́ tàlàyé. Ògo fọlọ́run tí kò gbà. Ògo fọlọ́run tí kò gbéṣu láyé. Ògo fọlọ́run tí kò gbà. Sátánì fẹ́ o láti bà mí láyé jẹ́. Ògo fọlọ́run tí kò gbà mo fògo fọlọ́run tí kò gbọ́ táláyé ògo fọlọ́run tí kò gbà ògo fọlọ́run tí kò gbéṣù láyé ògo fọlọ́run tí kò gbà sátani fẹ́ o láti bà mí láyé jẹ́ ògo fọlọ́run tí kò gbà ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ògo ni fún olódùmarè olúwa àwọn olúwa ọba àwọn ọba èmi ni tí ń jẹ́ èmi ni ẹni tó ti wà káyé ó tó wà ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ ẹni tó pa wá mọ́ tó tún mú wa rí ọjọ́ òní pàápàá jùlọ ọ̀sẹ̀ tuntun mìíràn nínú oṣù kẹwàá ọdún yìí mo dá ògo padà sọ́dọ̀ ẹni tó ní ọlọ́run tó mú ayé mi àti ẹ̀yin wà ní àlàáfíà ọlọ́run tí ń jẹ́ ìmíní fún wa ọlọ́run tí ń ṣààbò lórí ayé wa mo dá ògo padà sí ọ̀dọ̀ ọlọ́run mo sọ tẹ́lẹ̀ nínú agbára ọlọ́run ìrìn àjò ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ ohunkóhun tó lè mú kí ìrìn àjò ọ̀sẹ̀ yìí má pè ọ́ iná rìn kọjá ìlérí àti májẹ̀mú rẹ̀ ni wípé òun ó finá síwájú wa yóò sì sọ gbogbo ọ̀nà wọ́gọ́wọ́gọ́ di títọ́ ọlọ́run iná tí ń jẹ́ Jehovah mo fi síwájú rẹ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù ìrìn àjò ọ̀sẹ̀ yìí yóò pè ọ ìrìn àjò ọ̀sẹ̀ yìí yóò fọre fún ọ lórúkọ jésù bíbélì wípé àwọn ọ̀run sọ̀rọ̀ ògo ọlọ́run òfurufú ń fi ṣe ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dí ọjọ́ ń fọhùn òru dí òru ń fi ìmọ̀ hàn lórúkọ jésù kristi ti násárẹ́tì ìrìn àjò ọ̀sẹ̀ yìí yóò fọ fún ọ lórí business, ẹ lórí iṣẹ́ rẹ lọ́nà rẹ gbogbo yóò fọ́re fún ọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní rí bi ògo ni fún ọlọ́run wa olóore kan ṣoṣo tí ó mú kó gbàgbé ìṣẹ́ tí ó mú kó gbàgbé ìyà olóore kan ṣoṣo lórúkọ jésù tí ayé rẹ nílò olùrànlọ́wọ́ àyànmọ́ ayé rẹ eléyìí tó nílò tí ó mú kí ìtàn rẹ ó yí padà tí ó mú kó gbogbo ọ̀rọ̀ ọlọ́run láyé lórúkọ jésù olùgbàlà ọ̀run yàn tí ọ́ nínú ọ̀sẹ̀ yìí wàá rí ìrànlọ́wọ́ nínú ọ̀sẹ̀ yìí àdúrà yóò gbà fún ọ nínú ọ̀sẹ̀ yìí wàá rí ojú rere òwú agbára tó ń ṣílẹ̀kùn ọjọ́ tí ẹnikẹ́ni ò lè dá dúró lórúkọ Jésù kó ṣílẹ̀kùn ire fún ọ kó ṣílẹ̀kùn ìyanu fún ọ kó ṣílẹ̀kùn ayọ̀ rẹ gbogbo ilẹ̀kùn tí ọ̀tá tì èyí tá a fi kára tì nínú ìjọba wọn tó dá ayé rẹ dúró tó dá iṣẹ́ rẹ dúró tó dá bísínẹ́sì rẹ dúró ọwọ́ agbára tó ṣílẹ̀kùn ọjọ́ òní lórúkọ Jésù olùgbàlà ó yá kó ṣí ilẹ̀kùn náà kó ṣí ilẹ̀kùn ire rẹ kó ṣí ilẹ̀kùn ayọ̀ rẹ kó ṣí ilẹ̀kùn ìgbéga kó ṣí ilẹ̀kùn àṣeyọrí kó ṣí fún ọ lórúkọ Jésù ògo ni fún orúkọ Olúwa mo sọ tẹlẹ nípa agbára ọlọrun ètò kù nínú ọdún yìí lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ jésù ẹsẹ̀ abánisọ̀fọ̀ ò ní wọlé tọ̀ inú ilé rẹ̀ yẹn kò ní gbàbọ̀dé òkùnkùn lórúkọ jésù kò ní gbàbọ̀dé ibi e, ibi tí bọ́jọ́ yọ èyí tí bòrùn ràn lórúkọ jésù ò ní pín nínú rẹ̀ gbogbo ọjọ́ tó kù nínú ọdún yìí lórúkọ jésù kò ní fọbi fún ọ ààbò ọlọ́run yóò dájú lórí ẹ yóò dájú lórí ilé rẹ yóò dájú lórí ọmọ rẹ wà láyọ̀ ọgàn rẹ ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ lórúkọ jésù kristi ti násárẹ́tì ohun tí ayé ò fún ọ tí ayé dọ́gbọ́n gbà lọ́wọ́ rẹ lójú oorun lójú àlá lórúkọ jésù ọ̀run gbà padà fún ọ ọ̀run gbà padà fún ọ ó ṣàwárí àáké tó bọ́ sínú omi ẹ o lórúkọ jésù kristi ohun tá a gbà lọ́wọ́ rẹ lójú oorun lójú àlá lórúkọ jésù ohun tá yìí ò fún ọ tí wọ́n dọ́gbọ́n jà ọ lólè rẹ̀ agbára àjíǹde kó gbà padà fún ọ kára ó tù ọ kó o láyọ̀ ọkàn rẹ ó balẹ̀ ògo ni fún ọlọ́run lórúkọ jésù kristi ni mo wí ohunkóhun ohunkóhun ohunkóhun tí ọ̀tá gbéró nípa tiẹ̀ tá a pe ìṣẹ̀dá rẹ sí tó o fi ń ṣiṣẹ́ ibi nínú ayé rẹ iná bọ́ọ̀lù ayé rẹ gba ìtúsílẹ̀ ayé rẹ gba ìdáǹdè ayé rẹ gba òmìnira ògo ni fún orúkọ mímọ́ rẹ lórúkọ jésù kristi gbogbo ọmọ tó tinú rẹ jáde wọn ó yàn wọn ó yanjú àtẹ̀mí àti àní mọ bójì ọmọ òní mọ bójì ọmọ lórúkọ Jésù ayé òní ṣáwa lọ́gbẹ́ ikú ọmọ lórúkọ Jésù ni mo wí nípa ti ìwọ tó rí àmì ṣe yẹn níbi gbogbo lábí ọ̀run lórúkọ Jésù gbogbo tó múnú rẹ dùn gbogbo tó máyọ̀ rẹ kún ayé òní fi gbomijé lójú rẹ ògo ni fún Ọlọ́run wa ògo ni fún Ọlọ́run wa òní kàgbákò òní ríbi ayọ̀ rẹ yóò kalẹ̀ mo pé Ọlọ́run àṣepé tó ń sin sí àṣepé mo pè é lórí ọ̀rọ̀ rẹ gbogbo tó ń wojú ọlọ́run fún ní rere níbikíbi tó ti ń gbọ́ mi lórúkọ jésù ọlọ́run àṣepé kó bẹ̀ ọ́ wò lórúkọ jésù mo ní kó bẹ̀ ọ́ wò kó bẹ̀ iṣẹ́ rẹ wò kó sì sí àṣepé kó bẹ̀ ayé ọmọ rẹ wò kó sì sí àṣepé kó bẹ̀ ayé ọkọ rẹ wò kò sì sí àṣepé gbogbo ṣùgbọ́n tó mú ìbànújẹ́ ọkàn wá lórúkọ Jésù lórúkọ Jésù ẹ̀mí mímọ́ gbògo lórí rẹ̀ gbogbo ṣùgbọ́n tó mú ìbànújẹ́ ọkàn wá lórí ọmọ rẹ ni lórí ọkọ rẹ ni lórí ìgbéyàwó rẹ lórí ayé rẹ lórúkọ Jésù gbogbo ṣùgbọ́n náà lórúkọ Jésù ẹ̀mí mímọ́ gbògo lórí rẹ̀ àá bó bá lè gbògo lórí ṣùgbọ́n námánì tó lè gbògo lórí ṣùgbọ́n hánà tó lè gbògo lórí ṣùgbọ́n jábẹ́sì gbogbo ṣùgbọ́n ti bẹ nínú ayé rẹ mo pe ọlọ́run àṣepé lórúkọ jésù ó yá kó gbògo lórí rẹ ọkàn rẹ yóò balẹ̀ wà láyọ̀ kalẹ̀ ara yóò tù ọ́ ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa lórúkọ jésù kristi ni mo wí gbogbo ire ayọ̀ rẹ nínú ọ̀sẹ̀ yìí kó tì lọ́wọ́ ebi orere ò pa ọ́ wà láyọ̀ kalẹ̀ ògo ni fún orúkọ olúwa jésù olúwa àti olùgbàlà wa àmín àmín àmín lórúkọ jésù we are different. èmi náà rè é olúwa èmi náà rè é olúwa èmi erùpẹ̀ lásán tó ṣe mi ò jọra mi lójú mo fọpẹ́.